àdìsá àdìsá ò ní tàìsí o àdìsá àdìsá ò ní tàìsí ẹ̀gbá àdìsá àdìsá ò ní tàìsí ẹ̀gbá. ìdílé epo tí nǹkan dẹ̀ wá wá ìlú nísìn àbí kéèyàn dẹ̀ máa fọgbọ́n jáde ìdí ẹ̀ mọ́ra wọn kéèyàn máa fọgbọ́n já mọ́ra wọn ní ìtẹ̀lẹ̀ pé mọ́ rárá iṣẹ́ ń lọ ní òun kò dẹ̀ fẹ́ pé mọ́ rárá ibi sí o. má wo bá. ọ̀sán bá ń ó dire wọn ó yàbí sí ń bẹ̀. ọba ń ibo. àsàm ló yẹ yìí. ó dire wọn ó di ẹsẹ̀ ní gbọ́nú rárá òkè sokori mẹ́rẹ̀ ń lo sokori. Ah, ah. ọba ń rán bàbá wíjúkì fàyè. òkè chokori ẹ̀yin méjèèjì èyí eh, dédé o. Ah, ah, ah, ọ̀dọ́ bàbá. what type complaining? plane is this. abawu ẹ wo abawu ẹ wo. ọ̀dọ́ bàbá. èyí eh, bèbè ìwọ náà èyí eh, bèbè o èyí bèbè fọ. ọ̀dọ́ bàbá. ó tún ń nà òdì tún ń nà jà bébé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé òkè sokori rán lọ ẹ wọlé ń lu dẹ dání. ṣẹfẹ má dìsa ẹ wá wá dìsa ẹ ká lọ lẹgbà wàhálà ara yìí pọ̀ ju ẹnu pọ̀ amò zimbabwe makisa dìsa maní kò gbé ní káyìí. òdì rojọ́ o. Ah ebebe ebebe ẹtẹ gbẹnu dákẹ́ díẹ̀ ebe apa opo ah, ọgbẹjọ gbẹkẹ. ewé. ẹlẹ́jọ́ ni ẹ jàre ọjọ́ ọba dá àbí kí ló pè. ọba ọba ní kini wabi rubbish you think that you are big. ee ebebe abayubabi bebe ẹni fódí àròjọ èrò tí ó sì ń tà ní mẹ́rin jẹ́ kó tó dìrò olúwa rẹ̀ tún lákó mẹ́rin jẹ́ kó jó dìrò mo tún lákó ẹ̀ ń lò òkè ṣòkò rẹ̀ má fẹjọ́ pa mi àbá àbá bá àbíkó ń wí. we are doing lunatic lunatic exclusive perpetuation of jajate. ó bèbè kí gbọ́dọ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ pọ̀ jù babalọ́lá ee abayubabi bèbè èmi kan fẹjọ́ bàtì ẹ̀ jẹ́ abayubabi bèbè abẹ́tú bèbè ṣọ́tọ̀pù abẹ́tú patú bèbè ẹ̀dẹ́ bẹ́ẹ̀ máa bọ̀ ọ́lẹ̀ tán ẹ̀dẹ́ bẹ́ẹ̀ máa bọ̀ ọ́lẹ̀ kẹ́yìn lóòjọ́ ohun eléyìí ń tajà létí ohun rẹ̀ kò dá nódì rárá. ìjọba mo ti mọ òkè sokori ibẹ̀ náà ládé yìí òkè sokori ládé yìí ta ni má dira o. wà á bá gbọ́ ni wọ́n náà. yóò bá. ọmọ tó bá rọ. àbẹ ti ṣeré. àbòlódùn kú láwọn eléyìí. àbí wẹ́rẹ̀ ń ṣáwọn eléyìí ni. ja ojú máa bẹ̀rẹ̀ ìjà. mo rò pé eléyìí ṣe é. God have mercy upon us. ìwọ ní sùúrù ṣe sùúrù ní sùúrù ìwọ ṣàdàgbà jùlọ ee bẹ́ẹ̀dìbẹ́. Ah! àwọn bọ́ìsì tù rèé wọ́n tún ti jà ọ́ burúkú yìí ẹ́ wọ́n lọ kó ara yé yìí ní ṣá. ebe bẹ́ẹ̀dìbẹ́ ebe ebe wọ́n máa ní sùúrù ó ti tó ó ti tó ó ti tó yé bàjá jesus. we are not ice we don. ee wá sọ nọ́mà ṣá o wọlé sílẹ̀ lọ kówé náà sọ̀rọ̀ kémi ìdí ẹni. wá èmi lè fojú di olè ọgbọ̀n mi ò kì í ṣe olè kọjá kọjá alaye mo ní mi kì í ṣe alaye pé mo lè fojú di olè sẹ́ ẹ̀bọ̀n mi kì í bá yẹn ṣe calm down báwo alo kọ́ bàbá ìwọ sọ̀rọ̀ alaye ò lè sọ sọ̀rọ̀ o dẹ̀ ní sódì o ń sódì tí mo gbà tó sọ kí ló ṣe. alámọ̀ lè ní sẹ́wọ́n kọ́wọ́ yín. ọ̀la kówó tèmi. Ah, ah omi tó kódà omi tó kódà ẹ n sọdi ẹ n sọdi báńkì omi ayé yìí ti ta ẹ wá ń ṣe bí odi ìṣẹ̀lẹ̀ ń ṣe bí odi ẹ má ṣe bí odi ẹ fi ń jalè èyí la má dé police station ọlọ́pàá. òun nìyẹn o ṣe rí lijọ́sí tí mò ń wí fún yín wípé kẹwàá ra lẹ sọ gidọrọ kẹwàá ra bọ́ọ̀lù yó àwọn tán rà wọ́n ti gbalẹ̀ wọn. òun ni yó ńgbà tá a polówó ń jọ́sí tá a ń wí fún yín pé kẹwàá ra lẹ oko àwọn tó ra lẹ oko wọ́n ti kó fa o òun náà ń yọ yìí òun náà ń yọ yìí àwọn tó ra àwọn alálùbáríkà tó kó fàre o dédé èèyàn tó bá fẹ́ rà lẹ́yìn tí wọn kò ń ṣe iye tán ra o ó tì wọ́n ó tì wọ́n o ẹ̀bẹ̀bì ó tí wọ́n béèyàn délé nì édèlé rálí ìfàrẹ́ kó iṣẹ́ òkófà òun rè kìnìún aṣọ fi ọ̀rẹ́ ilẹ̀ ràn wọ̀nyí òun ràn ń pa lọ yìí ọ̀yàn tí a gbà lẹ̀ wọn o ìwọ yìí ń pérọ́ kó o pérọ́ ìrọ̀rọ̀ ń pa olíjìbìtì pọ̀ ẹ gbà kí ìlú yan líjìbìtì èso lé èso líjìbìtì lẹ́gbà ọmọ olúmọ kì í ṣe bá. reality ní báyìí reality people from all walks of life àti pàdé níbi àtàtì ìrira wa rí tó jẹ́ pé àti rí pé reality ni wọ́n dẹ̀ ti fàyè oníkálukú lórí ilẹ̀ bọ́ọ̀lù yó ní kọ́bapẹ́ la wà yìí orí ilẹ̀ náà la wà yìí wọ́n wá gé àwọn ilẹ̀ náà fún wa òtítọ́ ni òsirọ́ níbẹ̀ bọ́n ṣe sọ náà bẹ́ẹ̀ náà la ṣe gba ilẹ̀ yẹn ilẹ̀ tó jẹ́ níhùn ni gbogbo àwọn documentation tó wà lórí ẹ̀ náà fi hàn wá òsirọ́ kankan tó wà nù ẹ̀ òtítọ́ ni. kálukú ti ń dáko bóun náà lẹ́ ń rí yẹn ilẹ̀ rí ọmọ ọlọ́ọ̀lẹ́ o gbogbo ilẹ̀ tẹ́ wo lọ tó lọ jáǹtì rẹ̀rẹ̀ yìí èmi ni máa ń fi ń ṣe iṣẹ́ oko àgbẹ̀ ìgbàlódé kò dìgbà tí òjò bá rọ̀ àbí tójò bá dé ká tó sọ pé a fẹ́ dá oko bóyá a fẹ́ gbin iṣu ni o a fẹ́ gbin tomatoes ni o a fẹ́ gbin anything tá a bá fẹ́ gbin nínú àwọn èrè e, èrè tútù ni o pé kò dìgbà tá a bá rí òjò ká tó gbin àwọn nǹkan yẹn tó dẹ̀ pé lẹ́yìn bí oṣù mẹ́ta gbogbo ẹ̀ máa ti jáde tó dẹ̀ máa jẹ́ kí oúnjẹ lè wà ní àárín ìlú. àwọn tó dẹ̀ ra ti sọ gidọ́rọ̀ yẹn iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ilẹ̀ wọn. àwọn pọ́ọ̀tù wa tá à ń sọ yìí à ń gbin mìláínà àti igi tá à ń pè ní teak èyí tí à ń pè ní igi gẹdú òun là ń gbìn sí inú àwọn pọ́ọ̀tù yìí àwọn èyí tá a ti gbìn láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun làwọn tí ẹ̀ ń wò yìí tó ti wù yìí àwọn yẹn láti gbìn déédéé gí wọn náà lẹ ti rí process yẹn tó ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn ẹ wá gbọ́ ó ti léwó o àtọ́ra lígbà tá a bẹ̀rẹ̀ sí ní polówó yẹn ìfànàkó ó ti wá léwó báyìí o àwọn ti kúrò níyà ń ra o ṣe é rí bọ́ọ̀lù yó four hundred thousand la pè tẹ́lẹ̀ ó ti di six hundred thousand naira per acre ṣe é wá rí ti sọ̀gìdọ̀rọ̀ ó ti di eight hundred thousand naira per acre àtilẹ̀ àtigi déédéé ìwé tó ẹ̀kẹ́ gbà lórí ẹ̀ náà lẹ́ máa gbà ẹni bá wà rà báyìí náà ìfàlòtún kó ó máa léwo ó máa tún tó léwo development kò dúró iṣẹ́ làwọn èèyàn ń du wìtìwìtì bẹ́ẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹni bá dẹ̀ wá rà náà dèdèun tẹ́ ẹ bá fẹ́ ṣe lórí ilẹ̀ yín alébàáyín dáko bẹ́ẹ̀ fẹ́ ti gbàlódé bẹ́ẹ̀ fọ́kọ̀ àròjẹ ìyàwó bàbá wa ń ṣe líjọ́sí dèdè ẹ̀ làlébàáyín ṣe ẹ̀wà gbin tíìkì kẹ́yìn náà gbin mẹ́láìnà kẹ́ẹ̀dò lówó pákó kẹ́ẹ̀dò lówó gẹ̀dú kẹ́ẹ̀ máa cash out lì wẹ́rẹ̀wẹ̀rẹ̀ ẹni ìbàjẹ́ o ẹni ìbàjẹ́ o ẹ máa wí ẹ nìkan àdírẹ́sì òun náà rẹ̀ ń wò yìí àti tẹlifóònù nọ́mbà ìyẹn máa pè wọ́n sí iléeṣẹ́ ọgbọ́n ọ̀nù enterprises ẹ̀wọ̀n èèyàn ṣe ń bóyún ṣẹ̀kẹ̀ líyàn gbalẹ̀ wọn tán kàn ń bóyún ṣẹ̀kẹ̀ líyàn bẹ̀rẹ̀ sí cash out ẹ̀yin náà ẹ̀ má jáfira kó tún itó wọn o kó itó wọn ẹ̀ má jáfira o. Àdìsá. Hey. àdìsá ò ní tàìsí o.